Yeah, he sent to me WhatsApp. Relative? Yes. Sori ó dìgbà tí a bá kúrò ní Nàìjíríà lẹ máa mọ̀ pé ayé ò le ju bó ṣe jẹ́ kó yọ lọ. Ìwọ náà wo bí bàbá bó ṣe rí. Bí ayé ṣe láti rí fún gbogbo ọmọ Yorùbá ní àwọn ìjọba Fúlàní àti Haúsá àwọn ló ba gbogbo ẹ̀jẹ̀ mọ́ wa lọ́wọ́ oldu değil mi? Bu şimdi kayıtlı buraya. Yes. Tamam. Tamam. Şimdi ben sana WhatsApp'tan göndereceğim. WhatsApp. Okey? Yeah, tamam. Àbọ̀rọ̀ yẹn nísìn, ìwọ náà wo bó ṣe rí. Sori mountain. Sori. Hangi haber yokmuş? Àfi kí ọmọ Yorùbá tètè ya ronú. Sori àwọn ilé tọ́kọ́ fún mẹ̀kúnnù. Eléyìí ò ń ṣe ilé olówó ilé mẹ̀kúnnù. Ọ̀rọ̀ industry ní bíbáyìí, wọ́n níná. No títí said, Always, I always say, until you travel out of Nigeria, you would understand the magnitude of the damage that the Nigerian government has done to the lives of millions of Nigerians. This is meant to be one of the most rural area, but yet they have access to all the basic things of life transportation, education, welfare, and yet a lot of our people still say that they want to be part of Nigeria. Nigeria will never work and it's not designed to work. This is Koiki Media, live all the time, exploring and giving you the beautiful view sọrí bó ṣe fẹ́ràn ìlú wọn tó fi fúláàgì wọn síbẹ̀ àwa náà lè ṣe the same thing tí gbogbo local government wa máa ní àlàáfíà tí ayé máa rọrùn fún wa bàtà bá kúrò ní nàìjíríà ẹ forget ẹ o ayé kankan lè rọrùn fún yàn kankan ìyà ìyà yes.